الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لين باتياتي دا وقف الله سبحانه وتعالى تياتي تركاتي جفون النبي ومحمد صلى الله عليه وسلم أنكر وقدسي إليتو وايتو صوت الحق إليتي ọmọ ya Ìlọrin sunni brother tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiola ba subhanahu wa ta'ala kí ó ṣe àlékún athabati àti alistiqama fún àwọn ọmọ ya náà kó wọlá ìjọ kan rẹ̀ inshallah ní àtàná òun náà ni a ti ń bẹ̀rẹ̀ ètò ilé tí a pe orúkọ rẹ̀ ní asúnà àti dọ̀rúrọ̀ àtàmọ́sọkùbíhà ọ̀dọ̀rúrọ̀ tó التمسك التمسك بها وضرورة التمسك بها léyìí tí àwọn olùmọ̀ wa tí wọ́n ti bá wa yànnàná ní àtàná lérí agbọ́n yìí náà bí idhnillahi ta'ala òun náà ni agùn lérí ni àwọn olùmọ̀ wa tí wọ́n ti ń ṣàlàyé fún wa àwọn náà ni wọ́n ti ń bẹ́ ń kalẹ̀ àwọn náà ni àwọn fadilati dr sheikh abdulmu'min bin abibakir ẹlẹ́yìnlá hafidhahullahu wa ra'ah náà hayyakumullah. náà alhamdulillahi rabbil alamin waliyi. الصالحين والصلاة والسلام على خير العالمين نبينا محمد وآله وصحبه أجمعين لكاسي أكي مغني تتسيوا فلو بلونتي وتفكي ويناني لكاسي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقولين الله تي أغبر لوري لنا أمني àwọn olóòtú ètò ni wọ́n tún rán wa létí wọn fọwọ́ Abu Muslim òun náà ni atamasuku bisunnati nabiyyi sallallahu alayhi wa sallam wa daruratu tamasuki bisunna bó ṣe jẹ́ dandan ká di eyín mọ́ ká dúnní mọ́ ká mọ̀ wípé gbogbo tí ń jẹ́sìn wa ń bẹ níbi súnà òjíṣẹ́ ńlá Muhammad. sallallahu alayhi wa sallam ní ọba ní súnà ó pòfo ó hmm. ròfo ẹ̀rí àkíyèsí wa lánàá nípa wípé kí tiẹ̀ ní jẹ́ súnà àwa ṣàlàyé ẹ̀ níwọ̀nba tó ṣe déédéé àsìkò òun náà ni kéèyàn kọ́kọ́ gbọ́ yé pé tá a bá ń gbọ́ súnà súnà nábì n tà ń sọ ni pé islam tá nàbí mú wa torí pé n ti jẹ́ súnà òun náà ni gbogbo tó bá wá lọ́tọ̀dọ̀ ànábì kullu ma uthira an nàbí sàṣẹlá gbogbo tó bá ti wá lọ́tọ̀dọ̀ ànábì min qawlin ìtọ́jẹ́ tọ̀rọ̀ ni òun náà ló lékè jù ní gbogbo tí máa wá lọ́dọ̀ ànábì ó lè jẹ́ àṣẹ ó lè jẹ́ má ṣe é mọ́ tó bá sàtijẹ́ pànábì sọ lọ́rọ̀ wa fi'lin àbí tànábì ṣe níṣẹ́ eléyìí náà òun náà ní àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ iṣẹ́ mi ń bẹ tó jọra yẹn gẹ́gẹ́ bí àṣẹ tànàbí pa pé sọ̀lú kàmárọ̀ àìtùmú ní ọ̀sọ̀lì bẹ́ẹ̀ ṣe mi tí mò ń ṣe sọ̀lá yìí bẹ́ẹ̀ ni kẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ ṣe tí mò ń kì í mi bí yẹn bá rí ànábì anabi ṣe rùkú bí yẹn bá rí ànábì ṣe mi pé tá a wá rí nǹkan gẹ́gẹ́ bí ẹ̀gbà wa àlàyé ń bọ̀ lórí eléyìí náà níwọ̀nba ní lónìí ọ̀dà ẹ wo ibi tọ́lọ́ wọn bá ti pa wá láṣẹ pẹ̀lú wípé wà á tẹ́ ọlọ́hà wà á tẹ́ rọ́sùl wà ó lè amúrè mí nǹkan wọ́n ní fa intana zaatun fi ṣe in farduhu ila Allahi wa rasul in kuntum tu'minuna billahi wal yawmil akhir olúwa ní ẹ tẹ̀lé tọlọ́run ẹ tẹ̀lé tòjíṣẹ́ Ọlọ́run àti Hmm. àwọn aláṣẹ yín ìgbà tó di bi ìtẹ̀lé tolúwa olúwa ni ẹ tẹ̀lé wọn ní pọ́nbélé ẹ tẹ̀lé ànábì ní pọ́nbélé lẹ́yìn náà ẹ wá tẹ̀lé àwọn aláṣẹ yín náà àtàwọn aláṣẹ yín náà gbogbo aláṣẹ tala aláṣẹ òun náà ni àwọn olùmọ̀ àtàwọn tí wọ́n jẹ́ olùṣèjọba tó jẹ́ mùsùlùmí tọ̀. Nah ó wá ní <clears throat> ibi tá a fẹ́ lò nísìn ó ní fa intanazaatum fi shay'in bí nǹkan bá wá ru yín lójú pé nǹkan dàrú kò gbọ́dọ̀ dàrú hmm. gbogbo kí ni ó yanjú ẹ̀ farudduhu ila Allahi wa rasul ọlọ́run ni ẹ dá padà sọ́dọ̀ ọlọ́run àtòjíṣẹ́ hmm. gbogbo olùmọ̀ayé onílàkàyè onímọ̀ ni wọ́n sọ pé rudduhu ila Allah á dá padà sínú al-Qur'an hmm. farudduhu ila Allahi wọ́n rọ́ṣù ẹ sì dá padà sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run òdò òjíṣẹ́ ńbọ láti rí òun náà ní súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ayé ayé ó ti kó sínú dimnan wípé súnà nàbí ọmọ bẹ lórí dáadáa ní tálkìyàmọ ọlọ́run ilé hmm. ó ṣeéṣe káwọn béèrè kan máa wáyé àbí kó máa wá sí ẹlẹ́mi pé yín àti wọ́n rí kan wọ́n pè kan ní dọ̀ayif àbí wọ́n pè kan ní hmm. yàtọ̀ sáwọn asáwọ̀ ìròrí àwọn asáwọ̀ ìròrí ń bẹ hmm. bí kẹ́lùmí máa ní àdìsí kọ́dà bí Bukhari gbà wá kò bá làákàyè mu làákàyè tiẹ̀ ni akilul hmm. bashari aw akilul baqar hmm. làákàyè ẹranko àbí làákàyè ọmọ ènìyàn tó bá ṣe pé làákàyè la fi ṣèdájọ́ ẹ̀sìn ni ebi làákàyè wá yàtọ̀ ẹlòmíì orí nǹkan kan yóò ní ah, èmi ò rí i báyìí tọ́wọ́n ó sì takò pé ẹ má jà sí ibẹ̀ o tó bá ṣe pẹ́sìn ọlọ́run làákàyè lágbèlé lórí ni hmm. ah, kò bá mọ̀ sí ẹ̀sìn igun ò ní lójútùú àmọ́ ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ padà sọ́dọ̀ ànábì kí ló tọ́lọ́run ọba sọ nínú alukoran nínú su nínú àyà yìí pé ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ padà sọ́dọ̀ ànábì láti fi rinlẹ̀ wípé ìlànà ànábì sẹ́ tẹ́bùkọ́ wọ́tẹ́dùm ilá kìyàmì sá hmm. yóò mọ̀ bẹ́ẹ̀ tá kìyàmù Ọlọ́run èdè ni níbi tọ́rọ̀ wá wà ní pẹ̀lú mi wà ní à ó ṣe wá ń ṣe kí ọ̀rọ̀ níwọ̀nba àlàyé ń lórí eléyìí níbi tá a ti kọ́kọ́ lọ òun ni wípé súnà òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam kò sígbà tí èèyàn ò ní bùkátà sí tó bá fẹ́ gbọ́ lọ́wọ́n ọba rẹ̀ dáadáa láyé àti lálùkìyámà mm. apá àwọn àkíyèsí kan lánàá àní lè padà síbẹ̀ níbo ni àwọn àṣìgbọ́ ti wáyé mm. tó fi di pẹ́lú mi ọmọ sọ pé ah àwọn súnà òun lẹ́nu ẹ ìwọ mùsùlùmí àwọn súnà wo ìwọ èso súnà ni àti irú àwọn orúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe sọ kọ́lẹ̀ lómi ó ṣàdúrà yóò ní ọlọ́mọ sọmọ òun ní òun súnà ọlọ́mọ sọ òun eh, subhanallah ẹ mà gbígbà tí yàn sọ pé ọlọ́run yà ó lẹ́yìn ànábì má sì ń mm. lọ́mọ lẹ́yìn ànábì mm. ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni torí pé nǹkan pè ní súnà gẹ́gẹ́ bí àlàyé tá à ń sọ min qawlin ó lè jẹ́ ọ̀rọ̀ tá ànábì sọ aw fi'lin àbíṣẹ́ tá ànábì ṣe aw taqririn àbí nǹkan ṣe lójú ànábì ànábì ṣe tó sì fi tó ẹ̀ńdọ́sẹ̀ tó jẹ́rìí tí ò sábúrú ń bẹ́ẹ̀ ànábì gbà wọlé ó lè gbà wọlé pẹ̀lú kọ́rẹ́rìn ó ti ní àwọn ìṣesí kan tẹ́fì mọ̀ pé à lójú ayé ànábì náà ni wọ́n ṣe tá ànábì ó sì torí pé ànábì ò ní dákẹ́ lórí ìbàjẹ́ mm-hmm. kò ní dákẹ́ lórí ìbàjẹ́ gbogbo àwọn nǹkan yìí àtàwọn nǹkan míì bóyá ó ní ṣe pẹ̀lú àwọn ṣe ànábì míì súnà ni ẹ̀rí bó lànábì ń jẹ bó ní mu bó ní sùn bó ní jí kódà ó ṣe débi pé Allahu akbar ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ Sufyan ibn Uyayna ó ní tí n bá mọ bóòlù ànábì ṣe ń họ orí ó ní law a'lam anna nabiyya sallallahu alaihi wasallam idha arada an yahukka sha'r tani bá fẹ́ họ orí ìka wo ni máa ń lò mm-hmm. ìní ṣèṣì lo ìka mi òun náà lèmi náà máa ń lò ṣòro lè má yé mi reason wo ni eh, fi fi ìka yìí họ kéri tún máa kéri máa yún yàn tabaníkáwá wo hàlù àwọn ẹni rẹ̀ ìṣesí àwọn ẹni rẹ̀ bó ni wọ́n ṣe gbọ́ súnà iṣẹ́ muhammadu yìí hmm. abala kan tún lélẹ́yìí tabaníkáwò ẹ rí i pé lánàá ńgbà tá a fẹ́ pàkíyèsí a ní ọ̀rọ̀ ọ̀ràn yẹn ká tẹ̀lé súnà nẹ́bì ẹlòmíì lè fẹ́ sọ pé ta ni o ti mọ yíyùn ìtì hmm. bírú àwọn àkòrí wọ̀nyí nígbà táwọn ààyè bá ń ṣẹlẹ̀ láwùjọ mùsùlùmí ni ní ìgbésí ayé àwọn sàábé gbogbo irú àwọn ọ̀rọ̀ yìí kò rújú ó clear ní sẹ́ńtúrì alákọ̀ọ́kọ́ sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kejì sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹta ó yé wọn wípé dandan ni wáàyí ni súnà látọ̀dọ̀ ànábì wáàyí ni látọ̀dọ̀ ọlọ́run sí òṣìṣẹ́lá Muhammad alayhi salatu wa salam wọ́n sì mọ̀ pé tán pè ní wáàyí ní tí yàn lọ́pṣàn bẹ́ẹ̀ ni hmm. kọ́dà àwọn ìbéèrè ìpèsè ọ̀ràn yẹn wá ní àbí mustahabu hmm. pèsè ọ̀dà ṣé ọ̀ràn yẹn gbẹ́gbẹ́gbọ́n ní àbí tá a bá ṣe àkàngbàládà àwọn sàábẹ̀ ìbéèrè eléyìí àwọn ẹni rí ìbéèrè léyìí nítorí kàn wọ́n ni pé sọ sáàrin ilẹ̀ látọ̀dọ̀ jíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam kó tó wá di pé àwọn ọ̀rọ̀ kan padà ń jẹyọ lọ́wọ́ ìgbà tí ayé ìgbésí ayé àwọn èèyàn ń lọ torí pé àwọn kan ní ah ẹ wo súnà àwọn súnà kan bẹ táwọn ò lè gbà wọlé o mm-hmm. òun ló bí ìgbìyànjú àwọn onímọ̀ pàápàá jùlọ alimami Shafi'i rahmatulahi alayhi níbi tíra àwọn jimaru al òun ló bí tíra afáwa alimami Bukhari nínú kìtàbù kan tá pè ní kìtàbù al-i'tisami bil-kitabi was-sunnah aw al-i'tisamu bil-kitabi gbogbo àdìsí tá kó wá ń bẹ kéèyàn lọ fi mọ̀ wípé ìtẹ̀lé súnà nábì kìí ṣe choice dandan ni tó tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tí a ní ó ṣeéṣe kẹ́lòmíì ò béèrè wípé ẹ sọ pé súnà súnà alukurani ńkọ́ a ti pé àkíyèsí ọ̀rọ̀ ìlànà wípé àní tíyẹn bá ti rójú ń súnà definitely kúránì náà ló tẹ̀lé kò sí yàtọ̀ láàrin alukur'an àti súnà níbi ìjẹ́wọ́ àyí ẹ̀dàpọ̀já mm-hmm. gbọ́ àkíyèsí yìí o níbi pé ṣé wáàyí ni méjèèjì látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọ̀kan náà àwọn olùmọ̀ ó ní kánà jibrilu yenzilu bil qur'ani ala nabi sallam yẹnzilu bisunnati kama yenzilu bil qur'ani bí jìbìrìlù hmm. ṣe mú kúránì wá sọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ ni mú súnà wá fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam torí pé súnà ipò rẹ̀ sí alukur'an ọ̀nà mẹ́ta ló pín sí hmm. ní ṣókí alákọ̀ọ́kọ́ òun ni kó jẹ́ pé kó wá jẹ́ mu'akida wa muqarrira hmm. nínú kó jẹ́ pé súnà nítorí wà alukur'an òun náà tún wá kàn án mọ́lẹ̀ irú ẹ̀ wá pọ̀ ẹ wo nísìn wa aqimu salata wa atu zakata ọlọ́run ọba ní ẹ máa kírun ẹ máa gba àwẹ̀ dáadáa ní akéèmọ̀ sọ̀la bẹ́ẹ̀ ni ẹ bá wọnú súnà ẹ bá ń bẹ̀ àǹfààní sì ká dé síyàmù ramadan la wàyí olúwa ní kùtìbà aleikum síyàm kàmá kùtìbà alẹ́lẹ́lẹ́nà min qablikum ìkọ́mọ́tò sọ́dá ìtaù zaka òun lọ rẹ́gẹ́dẹ́ nínú alukur'an pàápàá jùlọ méjèèjì yá máa wà pọ̀ ó dọ̀rọ̀ síyàm ní kùtìbà aleikum síyàm gbàtọ́ hajj ó ní walillahi ala nasi hijjul bayti man istata'a ọ̀dàn yẹn ní ọlọ́run ọba ló ní pé ọ̀ràn yẹn ní nígbà tó ń ṣẹlá muhammad náà tí ó sọ lọ́rọ̀ ó ní buniya al-islamu ala khamsin shahadati alla ilaha illallah wa anna muhammadan rasulullah wa iqami salat wa ita'i zakat wa sawmi ramadan wa hajjil bayt nítorí wàá nú alukurani òjíṣẹ́ ńlá muhammad sallallahu náà irú ẹ̀ ń bẹ pẹ́ẹ́ àwọn omi wa ń bẹ tó ṣe pé ipò súnà sí alukur'an nínú àwọn iṣẹ́ tí súnà ń ṣe pẹ̀lú alukur'an òun náà ni pé kó tún ó ti alákọ̀ọ́kọ́ yẹ jáde o àwòrán ọ wá kan tó ti wà nínú alukur'an mọ́lẹ̀ ọ kan pa tó ti wà ń bẹ ìran ẹlẹ́ẹ̀kejì òun ni kó wá ṣàlàyé àtẹkùnà sunnat nàbí sàlám sharihatan lima warada fi kó wá ṣàlàyé tó wà nínú alukur'an ṣẹwárí eléyìí òun ló wá pín sọ́nà mẹ́ta. Hmm. ọ̀nà wo ni súnà ń gbà ṣàlàyé alákọ̀ọ́kọ́ ó lè jẹ́ pé àwọn nǹkan míì bẹ ọwọ́ ní bọ́rọ̀ gidi hmm. nínú alukoran irú ẹ̀ ni kára má pèjú ẹ̀ ọ̀kan wa ọ̀dà síyàmù Ramadan la wáyé ọ̀rọ̀ ni kutiba aleikum síyàm kàmá kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọ̀dà ìgbà wo gẹ́lẹ́ la bẹ̀rẹ̀ sí kọ ẹnu dúró hmm. sàrí ńkọ́ níbo ni sàrí wà ní alukur'an níbo ni katunu wà níbo ni katunu hmm. wà then aya wakulu washrabu hatta tabayyana lakum alkhaytu alabyad min alkhayti alaswadi min alfajr sábẹ sábẹ gangba tó rí òun nígbà tí o ti mọ túmọ̀ rẹ̀ látọ̀dọ̀ ànábì ọkọ dàrú ọkọ dàrú ọgbọ ibà mi. torí pé kí ni ilẹ̀ bẹ́ẹ̀ mọ́ ni mi ò mọ̀ jẹun sóò torí pé dúdú ètí yàtọ̀ sí funfun hmm. kó tó wá di pé ànábì ní rárá o sawadu leil wabayadu anahar yasiko yìí ni tí o bá sí súnà ẹ wo bí oníkálukú ó ṣe tẹsẹ̀ bẹsẹ̀ tọba ní ká fọpọlọ ṣe mm. sábẹ ìfẹ gbìyànjú pé kurani sọ pé àtàyàtàbá yẹlẹlá kúmọlẹkẹ tó lábíyá kúmọlẹkẹ tó lásùwà wàláhì ọdà kò tó wá di pé ànábì ní rárá kì í ṣe bá ọ padà sọ́dọ̀ ń ṣe Ọlọ́run nínú ẹ òun ni àsìkò wo láṣìnú àsìkò wo láṣìnú bó o sì ní tá a bá ṣinú tán àdúrà wo láṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó o ní rọmọgánná ipò rẹ̀ àti ládá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó ní ṣe sàúrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àlàyé yìí bó láti rí torí pé olúwa kàn ní kutiba alaikumus siyam hmm. tọ tá a bá tún wọnú zakana bẹ́ẹ̀ wà á aqimu salata wà á tu zakat dandan yọ zaka tọ ibo láti yọ níbi àwọn nǹkan wo òdiwọ̀n wo láàyò kí ni àwọn májẹ̀mú tí ó pè tálẹ́ni tí ó yọ zaka gan hmm. lọ́ràn yẹn gbogbo eléyìí mo la ti rí ìsinusúnà òjíṣẹ́ ńlá mọ̀ ìkànlélẹ́yìí omi wa ń bẹ tó ṣe wípé nǹkan yẹn gbé wá ní bọ́rọ̀gì ó gbé wá ní àpapọ̀ nínú alukoran ṣùgbọ́n ní súnà ni ó ṣàlàyé wípé rárá ìtumọ̀ tẹ́lẹ̀ yìí tó túmọ̀ sí ni hmm. ìhun náà àlàyé yusikumullahu fi awladikum lidhakari mithlu hadhil unthayayn àyà yìí olùwà ní ọ̀ràn yẹn ni o àwọn ọmọ yín àsọlẹ̀ látọ̀dọ̀ olúwa ni pé wọ́n máa jogún àwọn ọmọ wọ́n máa jogún àwọn bàbá wọn sọwárí ọkùnrin wọ́n máa mú two ratio one wọ́n máa mú da méjì ọkùnrin obìnrin wọ́n máa mú da kan àwòládìkún gbogbo ọmọ tó bá jẹ́ ọmọ yín ṣùgbọ́n ànábì ló wa wípé tọ́mọ bá ti yà sọ́tọ̀ hmm. tí ò jẹ́ mùsùlùmí mọ́ kò lè jogún bàbá ò lè jogún kèfèrí ọmọ kèfèrí ò lè jogún bàbá tẹ̀sìn bá náà tẹ̀sìn bá ti pa wọ́n pọ̀ ńṣẹ́lá muhammadu eléyìí wòye sọmọ mánu nínú ẹ̀ ló ńṣẹ́lá muhammadu sàlám sọ pé nánú màáṣọrọ àbí àwa ànábì o láàánú rọ tọmọ tí gbogbo ọmọ bá ń jogún àwọn ànábì Ọlọ́run ọmọ wọn èyí jogún wọn ó yọ eléyìí òkú bẹ́ẹ̀ ta ló yọ súnà òjíṣẹ́ ńlá muhammad ó wá sàlàyé pé tó nǹkan bá wá bọrọ gidi nínú alukur'an nígbà míì àsúnà nábì àfi ká padà kó síbàṣẹ fẹ́ sẹ̀sìn yìí hmm. láṣẹ yege la là àfi ká padà sí ká Kini pé kí ni kí bó la nábì bó ló ṣàlàyé ẹ̀ suna pò tí súnà tó wá ṣe pẹ̀lú alukurani nù ètò jẹ́lẹ̀ kẹta látara wípé súnà wá ṣàlàyé ti kí ni alukurani mú wa òun náà ni àwọn nǹkan míì tó ṣe wípé ó wá ní pọ́nbélé òun wá ní pọ́nbélé súnà ni wọ́n wá sàlàyé pé rárá o ìtumọ̀ rẹ̀ rí ẹ wúru àyà yìí pé wasariqu wasariqatu faqta'u aydiyahuma olùwà ní bẹ́ẹ̀ bá rẹni tó jalè táwọn májẹ̀mú rẹ̀ pé ọjọ́kùnrin ni ọjọ́bìnrin ni ẹ̀gẹ́ ní ọwọ́ tàbá lọ́wọ́ látẹ̀jìká ọwọ́ náà ni débi ṣé èjìká ni wọ́n ti gé e níbi abíyá àbí níbi ìgbọ́n kùránì ní gbogbo ẹ̀ náà sí lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ àbí níbi ọrùn ọwọ kí ló wá ṣàlàyé o ni èwo ni wọ́n sì gé hmm. padà ah, ẹ̀mẹ́jà gọ́wọ́ tún wò sí àpọ̀wọ̀ tún fi jẹun ìròrí àbí sì pé tó bá tábà náà ń àtúnwò yìí náà ìròrí wà hmm. padà sí súnà nàbí ló yẹ ká gé ní báyìí gbá olè mú tó bí tẹ́sì ti gé e, òun ni mm. kí ni ọ̀ràn oh. ọwọ́ ta ló ṣàlàyé ẹ̀ sunu jíṣẹ́ ńlá Muhammad tó bá tún wá jalè míì kí ló tún kù tátún gé kí tún sọwọ́ o wọ́n ṣe wá padà sí ẹsẹ̀ òsì hmm. ẹ wo bí sẹ́ríà bó ṣe gbé nǹkan yìí kalẹ̀ ta ló ṣàlàyé ẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ṣẹ́rí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a mú àyè lábẹ́ pé súnà wá ṣàlàyé ó wá jẹ́ fún Al-Qur'an gbogbo ẹnikẹ́ni tó bá wá ní òun ò ní bùkátà sí súnà yóò sọnù yóò sì sọ àwọn èèyàn nù hmm. ló fi jẹ́ pé gbogbo àwùjọ káwùjọ tírú eléyìí bá ń ṣẹlẹ̀ àwọn èèyàn wọ́n kankan mi wọ́n kàn dínú yọ o láyé àti lálùkìyàmọ̀ àkọ́kọ́ ni pé irú àwọn ẹni bẹ́ẹ̀ ẹ̀sìn wọn ò ní lójútùú hmm. ẹni yóò mọ lọ́wájú yóò mọ lọ ẹ̀yìn òun náà ni ó mọ takó rẹ̀ òun náà ni ó ní ẹ ọ wà nù súnà ìwọ́n ṣe mú kan tó ń fárí apá kan ń kan sí irú súnà wo ni wọ́n ń ṣe Suna nabi tó bá ti rinlẹ̀ nínú ẹ̀gbà wa eléyìí ìmọ̀ kan ni tó ṣe pé látijọ́ tí ó ti pẹ́ láti bíi sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kejì nìgbìyànjú yìí ti bẹ̀rẹ̀ táwọn onímọ̀ ti ń ṣe wàhálà wípé a gbọ́dọ̀ ṣe yàtọ̀ láàrin àwọn tó fẹ́ ṣe àwọn tó fẹ́ ti nǹkan míì tí èsì súnà bọ̀ wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀ eléyìí ń lọ bẹ́ẹ̀ agbami kan ni tó fi wá di ọbẹ̀ lónìí tí mùsùlùmí wọ́n sàmọ́ dààmú ara ẹ̀ béèrè àwọn kútùbù síhà àwọn mm. tíra olólá làáfíà tó fini lọ́kàn balẹ̀ ibẹ̀ láti rí sahih bukhari ibẹ̀ láti rí sahih muslim ìgbìyànjú lọ lórí sunani abi dawud àwọn afáàtún wọn sọ pé àwọn kan kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ wọ́n tó pè ní sahihu sunani abi dawud ọ̀kan sahihu sunani anasai ah, atirimidi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìgbìyànjú yìí kọ́ kéèyàn lè fi wà lórí ala basira fi dinihi kọ́ wà lórí ìmọ́lẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ gbogbo eléyìí lọ bẹ́ẹ̀ ká fi mọ̀ pé wàláì súnà nàbí kò rújú kò sì hmm. sí dààmú bẹ́ẹ̀ fẹ́ni tó bá nìkan ṣe o ẹ̀rí pọ́lọ́ wọn bá náà wí pé liman kana yarju Allaha wal yawmal akhir tí yẹn bá ran kan pípọ̀ wọn bọ́ lọ́wọ́ bá pàdé dáadáa ẹ̀sìn Islam ò rújú o ìlànà òjíṣẹ́ ńlá Muhammad anabi ni taraktukum ala al-mahajjati al hmm. mo fi yín sórí ìmọ́lẹ̀ tí ó mọ́lẹ̀ gbáà o ẹ̀rí alimahajja òun náà ni àwọn pátákó ẹ̀sìn bí ṣe máa ń funfun yẹn àpẹjù eléyìí tó jẹ́ pé lélo ha kànà ha rí ha àtòru àtọ̀sán ìmọ́lẹ̀ ni èèyàn wá ní gúríkù ń bẹ àfẹni tí ó parun bí tá a ti lọ ni pé ànábì náà jẹ́ òye wa pé ẹni parun lẹ́yìn tó bá sọ pé ti súnà bá o ẹni tó bá tàbùkù ẹ̀ ẹni tó bá bù ú ṣe fẹ́ sẹ̀sìn ọ̀nà wo ló fẹ́ ṣèdájọ́ ọ̀nà wo ló fẹ́ jẹ ló fẹ́ mu tó fi jèrè tí ó sì sọ pé súnà ànábì bá o eléyìí náà nínú àwọn àkíyèsí ni èyí tí a wà pe àkíyèsí sí níwọ̀nba àsìkò tó kù òun náà ni ta'zimu sunnah sẹ́rí hmm. abala yìí kì í ṣe abala kékeré o hmm. kéèyàn jẹ́ kí ọ̀rọ̀ súnà kó wo lẹ́mìí o kí ni túmọ̀ rẹ̀ tó bá gbọ́ pé wọ́n ní súnà nábì ni àbí wọ́n ń ka ọ̀rọ̀ ànábì àbí wọ́n ń ṣàlàyé n tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam má fi nǹkan yẹn ṣeré o hmm. mo ò gbọ́dọ̀ fi ṣe yẹ̀yẹ́ ò gbọ́dọ̀ kéré ẹ̀ wọ́n ní ẹ̀wò ọ̀rọ̀ èmi náà máa pé súnà ni èmi ò ní èsè súnà àmọ́ à pé ìwọ náà wí oní súnà hmm. kọ́ kéèyàn sì wí gbólóhùn yìí lẹ́nu pé oní kankan ọ̀wá náà wá wí oní súnà sórí ti súnà ẹgbẹ́sẹ̀gbẹ́ wọ́n náà wí oní súnà ẹ́ súnà náà ló ní kí wọ́n gbẹ́sẹ̀gbẹ́ kan mọ́wulẹ̀ wádìí wípé sí nǹkan ìyẹn gbọ́dọ̀ kọ́dà nǹkan míì tí ò lẹ tí ò tí ì rí ṣe bóyá èrí ṣe fúnra rẹ bóyá èrí ṣe fáwọn tó láṣẹ lé wọn lórí bóyá àwọn aráalé rẹ bóyá àwọn ọmọ rẹ bóyá àwọn aya rẹ bóyá àwọn èèyàn rẹ bóyá àwọn ọmọ kéwù rẹ àmọ́ jẹ́ kí wọ́n mọ bàbára súnà á hmm. ní yéé sọ̀rọ̀ eré o bíyàn báyìí lọ bá ọlọ́run ọba tí súnà nábì fún yẹlẹ́mìí ẹ̀ kò ní bá ọlọ́run ọba dáadáa o eh, tó ah, kéré súnà òjíṣẹ́ ńlá Muhammad falyahdharil ladhina yukhalifuna an amri. أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم عذاب عليم آية وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم آية pọ̀ bẹ́ẹ̀ táwọn ìlérí wá pé ẹnikẹ́ni tó bá mú ọ̀rọ̀ ànábì fúfúyẹ́ ìṣe ànábì fúfúyẹ́ ṣe wá rí abala yìí ẹ jẹ́ ká mú àkíyèsí kan wá. ẹlòmíì bóyá ọlọ́run ọba ó ṣèrọ̀ fún àwọn ẹ̀sìn kan àwọn ẹ̀sìn kan àbí ó tiẹ̀ fẹ́ràn ìbádà kan wọ́n sọ fún pé rárá o súnà ẹni tí súnà tó wá látọ̀dọ̀ ànábì ni pé iye báyìí náà ni kéèyàn ò ṣe. bẹ́ẹ̀ sì máa ṣe rè. bẹ́ẹ̀ sì máa ṣe rè àsìkò tẹ́sì ṣe rè ìṣesí tẹ́sì gbọ́dọ̀ wà tẹ́fì ṣe ni kò wá ní kò sí lọ́kàn bébí kí mi sá ti ṣe ni àmọ́ dandan pé kìnìkan sí dandan ni kí n sá ti ṣe a ah, èèyàn ti èèyàn èèyàn ti jìn sọ́fìn o hmm. ẹ jẹ́ má pẹ̀lú kékeré kan wá lẹ́yìn ìgbà tó ń ṣe ọlọ́run bá sá tó bá sálámà orin ilẹ̀ pàǹdàbí máa ń ṣe ìsẹ̀kífà kánà yastaghfiru thalatha nínú àdìsí àbí òrera ìyẹn wá ní à ànábì tọ́lọ́run ti forí jìn thalatha ní máa ń ṣe ìsẹ̀kífàrù mẹ́ta mẹ́ta èmi ó ṣe mẹ́wàá mẹ́wàá adúrú ẹ̀ṣẹ̀ mi yìí adúrú ìwà mi yìí mẹ́ta <laughs> èmi kọ́lá ìsẹ̀kífàrù táwa máa ń ṣe lẹ́yìn sọ́lá ìtòògùn èèyàn ń ṣera rẹ̀ ni o sẹ́ẹ̀dí bó ṣera mọ ní mẹ́ta yẹn ìtumọ̀ pọ̀ bàbàrà olúwa àtòjíṣẹ́ ńlá muhammad tó wọn rà fi mọ̀ bẹ́ẹ̀ torí pé òjíṣẹ́ muhammad mi náà ni kò ṣe bẹ́ẹ̀ náà wá lórí bẹ́ẹ̀ lórí gbogbo ìjọsìn tó bá gbọ́ pé wọ́n ní nǹkan yìí anábì dé pẹ̀lú òǹkà anábì hmm. dé pẹ̀lú ààyè anábì dé pẹ̀lú àsìkò àwọn súnà kan bẹ tó ń ṣe ọlọ́run ọba tú wàá lẹ̀ ó tú wàá lẹ̀ ìpè ẹni tó bá ní kápá lórí nǹkan yìí kó ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ rí i pé ànábì nínú àwọn àdìkárù míì ń bẹ tá a ṣe láàárọ̀ nírọ̀lẹ́ ànábì ò ní ẹni tó bá afẹ́ni tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ ó hmm. túmọ̀ pé ó ń ṣe ọlọ́run ọba tú wàá lẹ́nu gẹ́gẹ́ bíi la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa wa huwa ala kulli shay'in qadir àwọn súnà kọ̀ọ̀kan bẹ bẹ́ẹ̀ tí siyam àwọn gbígbà tó fi rọ̀ lọ́rùn wà hmm. after yawman gbà kan lónìí dì kan lọ́la gbà kan lọ́túnla dì kan jọ́ mẹ́rin ìyẹn ni tí yàtọ̀ sọ́ra yẹn ká tiẹ̀ ní ọlọ́run ọba fẹ̀rẹ̀ ọlọ́run àmọ́ síyàmù dahar ìyẹn wá gba àwẹ̀ oṣù mẹ́ta léraléra eléyìí ò sínú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad rọ́jàbù shaban ramadan wa ni àwa náìtì ní ìbolo ti rí náìtì eléyìí eléyìí ò sínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà kí sàlàdàlẹ̀ oníkálukú náà fi wò ara eléyìí ó mì pé yẹn yẹ̀yẹ́ ìlànà mm. ànábì bí yẹn bá sì lọ gbérú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ̀sìn náà náà ń ṣe o ṣùgbọ́n yẹn lè jìn sọ́fìn èyí ò tún kábùkù lórí ẹ̀sìn eléyìí ó tún jẹ́ bí àkíyèsí ìyẹn gbọ́dọ̀ ṣe bàbàrà súnà ìdí sì jẹ́ bàbàrà rẹ̀ èyí tó wá lọ́tọ̀ dànàbì òun òun ni kéèyàn fún ní priority òun ni number one ẹtí ọba wa lè ṣe èyí tí ọ̀rọ̀ mọ adi fatakullaha mastata'tum wallahu ta'ala a'lam. jazakallahu khairan a fẹ́ gba ìpè ọ̀yọ̀ kan náà pẹ̀lú ìṣẹ́jú pẹ̀lú tani àyìn tó fẹ́ pẹ̀ kan pè sí nọ́mbà zero seven zero three one five zero one two five six. naam salaam aleykum wa aleykum salaam ibi láti pè question yín. àgbọ̀nyí dáadáa. fúlé wọ̀ fún ẹ̀rá. àgọ́ tẹ̀sán. ní tí ọlọ́run ti lé wọ̀ tí ọlọ́run fi ìwòsàn wa síbẹ̀. wọ́n ní ṣé ọlọ́run fi ìwòsàn ara síbi tó ṣe léèwọ̀ fún wa. a rárá o ìwòsàn ara síbi tó lu anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba ò fi ìwòsàn yín síbi gbogbo tó ṣe léèwọ̀ ìbéèrè yìí ó pàtàkì púpọ̀ aláàlí aláàlí ibẹ̀ ni àlàáfíà ibẹ̀ lórí wà ìyẹn gbọ́dọ̀ máa dédìé wọ̀ oníwòsàn ló sùn ó débẹ̀ o wallahu ta'ala ala wa ala. jazakumullahu khairan ah, inshallah ibi àyìn ni a rí mọ́ fún títí eh, òní àbí ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó bá san àwọn olùmọ̀ ní ẹ̀san dáadáa ah, kó bá wa ṣe àríkún àrísítíkọ́n wọ sábàtì fún wọn kó wọlá ìjọka kó bá aṣọ àti àwọn aráalé wọn eh, bí idnillah a tún máa pàdé ra wa ní eré ètò yìí ní ọ̀la pẹ̀lú àkànṣe ètò míì inshallah. ولكن بي وكاننا هو المؤمن ان ولا ندي اكوكو ان شاء الله بيرب سبحانه وتعالى اي ان علينا بكرمه ا بيانا كوادو ان بيفوا كل غلو السلام عليكم ان الله وبركاته زاب زاب زاب lè máa ṣáájú ó sì pé. ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀mí ń sọ̀rọ̀ tó fẹ́ táìmù ó sì lọ nínú owó táìmù látẹ̀kẹ́ táìmù ó sì wà. àti pé táìmù sí ní bá